ẹ̀kálẹ́ ní gbogbo ibikíbi tí a ti ń láǹfààní láti mọ̀ gbọ́ wa mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ wa alẹ́ data níbi tí a ti mọ̀ rí àwọn ẹwà eléyìí tí ó wà ní inú haru tá a ti ń ṣàlàyé àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan eléyìí tí ó rọ̀ mọ́ haru pẹ̀lú ògo ọlọ́run ọba a máa tẹ̀síwájú níbi tá a bá ẹ̀kọ́ náà dé láòkọ́ mo tọrọ gáfárà pé aláǹfààní láti pàdé ní ọ̀sẹ̀ tí ó kọjá so àyè náà ló há dígadíga díẹ̀ so àwa tá a bá ń bá ká lọ ẹ rí pé láti bí ẹ̀kọ́ mẹ́ta sẹ́yìn a ti ṣàlàyé àwọn agbègbè R studio wa a ní àwọn ẹ̀kọ́ ṣáájú báyìí yóò mọ jẹ́ bí àwọn ẹ̀kọ́ ìránnilétí pàápàá jùlọ eléyìí tó dá lórí àwọn data types wa so a ti ṣe àwọn data structures lóríṣiríṣi lára rẹ̀ òun náà di pé a ṣe factor so a ṣàlàyé factor matrices data frame so nínú ọyọ kan eléyìí tó kù tí a mọ̀ ṣàlàyé òun náà ni list so tá a bá ti parí àwọn ìtìsíwájú yìí pàápàá jùlọ ta ṣàlàyé àwọn conditional statement bákan náà àti lobes láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ á sí agbami ẹ́ àti mo lo àwọn data wa láti fi ṣiṣẹ́ a máa lo àwọn packages ọlọ́kọ̀ ọ̀jọ̀kan pàápàá jùlọ package ilé ètò rẹwà yẹn tí a ń pè ní tidyverse so mo dúpẹ́ pọ̀ lọ àti antel wa ká lọ tá a dẹ̀ ń ṣe àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan iṣẹ́ àmúrelé wa so àwọn tí a bá ń bá wa ká ẹ jẹ́ ká lọ sí. Si, r studio wa so ẹ rí i pé mo máa ń gbà yànjú ipe tá a bá fẹ́ bẹ̀rẹ̀ láti kírètì script òmíràn fún àwọn iṣẹ́ tá bá fẹ́ ṣe so that yóò fi mọ ẹ ẹ á fi mọ ní àkójọ gbogbo wọn tó bá di ọjọ́ iwájú tá a bá fẹ́ lo ọ̀kọ̀ọ̀kan wọn ká gbé nísìnyí mo kírètì r script mi so mo pèlè ní class four gẹ́gẹ́ bí àpèjúwe class four so ẹ rí i pé nínú àwọn èyí tí ó ti yé wa sí nísìnyí òun náà ni pé a ti mọ̀ èyí tí vector jẹ́ o a mọ̀ pé vector a ní one dimensional array ni o so tó yẹ pé a lè fi mọ kó bóyá numerical data character àbí logical data sínú a dẹ̀ mọ̀ pé tí ó mọ wà nínú vector ó gbọ́dọ̀ mọ jẹ́ data type kan náà tàbá dẹ̀ sì láti create vector kan so ìtaṣe náà ni pé kí ni o ẹ a mọ̀ lo concatenation wa sí one two three four gẹ́gẹ́ bí àpèjúwe ẹ pé tẹ ṣàkíyèsí eléyìí nìsín so ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí rẹ báyìí nìsín vector òun náà ni eléyìí tá a ṣe kí ni o eléyìí tá a ṣe yìí o gbogbo ti ara hàn ṣùgbọ́n kò lè ṣe kí ni kò lè gbajú data type kan náà lọ èyí tó bá fi mú wa tá a bá fi lè gbé data type òmíràn sí ṣe é pé níṣẹ́ eléyìí double ni numerical làwọn eléyìí ta níbẹ̀ kápẹ́ bá gbé àwọn boolean mi sí ẹ̀rí pé a ní yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ dá padà sí yóò mọ̀ kó àzùn wọn sí àwọn data type kan náà náà ni sínú àwọn tá a tún ṣàlàyé òun náà ní factor ẹgbẹ́ ní factor àníyàn mọ́ kó categorical variables sínú a ní kò jẹ́ pé categorical variables wa lọ́pọ̀lọpọ̀ ọgbà kìí ṣe pé àwọn character nìkan náà ni so ó lè jẹ́ numerical náà tó bá ti jẹ́ wípé kí ni o àwọn nọ́mbà yẹn o a ń ṣe kí ni o a ń ṣe ìpín so ẹ rí i pé yẹn náà ohun tó lè kó data type kan náà ló lè kó sínú. no a tún ṣàlàyé matrices ẹ̀bá gbàgbé pé matrices so two dimensional array lòun náà òun náà lè kó numerical character àbí logical ṣùgbọ́n element yóò mọ̀ wá nu matrix yẹn náà wọ́n gbọ́dọ̀ jọ jẹ́ data type kan náà wọ́n gbọ́dọ̀ jọ jẹ́ data type kan náà so bẹ̀tẹ̀ ilé ìtọ́ yẹ pé ó jẹ́ gbọ́n fún ọgbọ́n àwọn tá a ti dárúkọ yìí fún factor ni o fún factor ni o fún matrices ni o òun là ń pè ní data frame a ní data frame yẹn yóò mọ ní object méjì ló ti yé báwọn so object méjì yẹn o ẹ a máa ní row a máa ní column láti gbé observation àti variable observation ní row variable òun náà ní iye columns tó ní ṣùgbọ́n àwọn ẹwà eléyìí tó wà nínú data frame yìí náà ni pé kí ni òun lè kó data type ọlọ́kan ọ̀jọ̀kan sínú ẹ̀rí parí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a ti dárúkọ vector factor matrices gbogbo àwọn eléyìí data type kan náà ni wọ́n lè kó sínú tẹ́ bá ti lè fi tí èsè data type kan náà kó wọn sínú yóò mọ coas wọn sí data type kan náà ni ṣùgbọ́n data frame ó lè kó àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan yìí sínú ẹ wá dé èyí tó wá jẹ́gbọ́n jù nínú àwọn structure yìí ní arrow òun là ń pè ní kíni òun là ń pè ní list òun là ń pè ní list a máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀ láti fi ọ̀rọ̀ gangan fúnra lára rẹ̀ ẹgbẹ́ tá a bá ní list bẹ́ẹ̀ tá a bá yọ láti ibi tí a ń ní to do list ṣẹ̀ǹpẹ́ tí n bá fẹ́ ṣe nǹkan kan ní ìsìn tàbí mo fẹ́ gbìyànjú láti ṣe nǹkan kan ṣẹ̀ǹpẹ́ nù to do list náà pé ok gbogbo àwọn tí mo fẹ́ ṣe mo fẹ́ ṣe nǹkan báyìí lọ́la màá ṣe nǹkan báyìí lọ́tùnla so ti yé báyẹn so ẹ rí i pé àwọn ihun tí mo fẹ́ ṣe yẹn wọ́n mọ yàtọ̀ lóríṣiríṣi o bẹ́ẹ̀ nísìnyí lálákọ̀ọ́kọ́ go to market ẹ ti gẹ́gẹ́ báwọn so ẹlẹ́ẹ̀kejì sleep so ẹlẹ́ẹ̀kẹta read tẹ́ bá ṣàkíyèsí wọn ẹ rí i pé gbogbo wọn ṣe kí ni o wọn jọ wọn ò jọ gùn bákan náà ìtumọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ṣe kí ni o wọn ò jọ ní ìtumọ̀ kan náà náà tó ti bá so òun náà ni pé tó bá jẹ́ pé a bá ń bùkátà láti ní data type tó lè kó àwọn oríṣiríṣi ẹ data type sínú gẹ́gẹ́ bí àpèjúwe a matrix a matrix sínú a fẹ́ factor náà sínú kódà factor tó ti yé bá so irú gbogbo àwọn yẹn a lè mọ ṣe kí ni a lè kó wọn sínú list a lè kó wọn sínú list ẹ wo àpèjúwe eléyìí tí mo fẹ́ mú wá yìí o ọ̀yà ẹ̀ẹ́dẹ́gbẹ́ kápẹ́ bá ní my factor ṣe pé nínú ọ̀nà mìíràn tí mo lè gbà create factor náà ni pé kí ni o kí n lo àwọn eh, sequence mi báyìí so ti yé bá wọn ṣe pé túmọ̀ one ratio ten tí mo kọ yín náà ni pé ó lè dàbí kí n sọ pé kí ni o ẹ so ti yóò máa jẹ concatenation one two three so títí dórí ten báyìí bẹ̀tí bá ṣe fẹ́ mọ́ dára mi láàmú tí mo kàn fẹ́ sọ pé one to ten mo kàn lè kọ́ one ratio ten báyìí ẹ factor. vector lélẹ̀ yà bí kódà ká pé mo bá fẹ́ mo ní matrix náà ẹ má gbàgbé pé matrix òun jẹ́ two dimensional array àbí so ká pé mo ní matrix so n tí mo fẹ́ kó jẹ́ àwọn matrix mi náà ní kíni kó mo mú nọ́mbà láti one dérí nine so ẹni pé a ní a lè mọ ṣàlàyé iye kólọ́ọ̀mù tó dẹ̀ sì ní kólọ́ọ̀mù mẹ́ta ó ti yé báwọn ọ̀yà bóòní tó bá bá kírètì data frame náà nǹkan ẹ̀hún pé nínú àwọn data frame aláwọn data kan bẹ tá à ń pè ní àwọn data abáruwa àwọn data tó yẹ pé wọ́n bá so nínú àwọn ilé tí mo ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá òun náà là ń pè ní báyà bíi BOD so MT cars àtàwọn báyìí báyìí báyìí ta ìbámu tọ́pọ̀lọpọ̀ wọn túmọ̀ sí ẹtì MT cars gẹ́gẹ́ bí àpèjúwe nìsín ẹ pé data kan ni àwọn data tó yẹ pé ó ti bá rú wà ní ẹ pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ ó ní àwọn observation tẹ bá fẹ́ mọ̀ nípa rẹ̀ ẹ lè fi question mark síwájú bíbá ẹ tàbá dẹ ṣèrànù ẹ ẹ gbọ́n tó ń sọ fún wa náà ni pé motor trend car road test so tí yé báwọn wọ́n sọ fún wa pé a ní thirty two observations on eleven variables so ti yé ba eleven numerical variables so a ní thirty two rows eleven columns so ti yé data frame náà ni so ká pé mo fẹ́ yọ díẹ̀ náà data frame yìí so ti yé ba so ṣe é pé mo lè sọ pé empty cars data yẹn àbí so nínú àwọn tí mo fi lè mọ mú ẹlímẹ́ǹtì inú data frame jáde kódà data frame nìkan kọ́ tàbí àwọn àwọn dá data structure mìíràn bíi vectors tí bá fẹ́ mú alákọ̀ọ́kọ́ ọbẹ̀ jáde ṣe pé tí màṣínì náà ní pé kí ni o o lè mọ sọ pé one ìtumọ̀ one náà ní sí pé element tó wà lára kọ̀ọ̀kọ́ kàkín bá fẹ́ mú element tó wà láti kí ni o bá alákọ̀ọ́kọ́ dórí ẹlẹ́ẹ̀kẹwàá yà ní kólọ́mù alákọ̀ọ́kọ́ dórí kólọ́mù ẹlẹ́ẹ̀kẹwàá so òun ni ìtẹ́lẹ̀ ìtumọ̀ sí ẹ rí pé yẹn ni ó gbé wá báyẹn ẹ mọ̀ ṣàkíyèsí rẹ ẹ rí pé tẹ bá wo my data frame ń sìn ẹ rí pé nínú mọ́kànlá ta ní tẹ́lẹ̀ mẹ́wàá alákọ̀ọ́kọ́ ló gbé wa ẹ pé tẹ́ bá ṣàkíyèsí ẹ bíbá ìmọ̀ ní thirty two observation of ten variables mo bí a gbọ́ àlàyé yẹn yékéyéké báyìí so láì tí ì dára láàmú ẹ pé kápẹ́ bá fẹ́ kó gbó wọn ẹ sínú nǹkan náà papọ̀ báyìí so a lè lo list láti lo list kò le rárá o so yóò mọ jẹ list so ti yé báwọn my factor so ti yé my matrix my data frame so ti yé báyìí so ẹ pé ó ti kó gbogbo wọn sínú nìyẹn tẹ bá ṣàkíyèsí nísìn ẹ rí i pé n tó wà ní index alákọ̀ọ́kọ́ nísìn element alákọ̀ọ́kọ́ òun náà ni vector wa tó wá láti one to ten eléyìí tó wà lẹ́lẹ́kejì òun náà ni matrices wa ẹ rí i pé ó ṣe déédéé pẹ̀lú n tó wà ní matrices yìí bákan náà so ti yé báyìí so ẹlẹ́kẹta òun náà là ń pè ní kíni o data frame so data frame tá a gbé wọlé mo bá mọ àǹfààní listing so òun náà ni pé list yìí wọn lọ́fẹ̀ẹ́ jẹ́ kí ni bí super data type bí ẹ̀gbọ́n fún gbogbo wọn vector factor àti matrices data type data type kan náà ni wọ́n lè kó sínú akálàṣe matrices jẹ́ two dimensional array so ti bá so bet data frame ó lè data type si sínú so ti bá wọn ṣùgbọ́n to tó mi gbogbo wọn pátápátá òun náà ni list so ẹ padà ṣe a máa mọ àwọn àǹfààní rẹ̀ tá a bá dé àwọn àgbàmì iṣẹ́ so ti bá so nínú àwọn àtàbá jẹ́ oníṣirò ó mi pé a lè sọ pé ẹ list ń sìn òun superset so ti bá so list jẹ́ superset torí factor factor matrices data frame yóò mọ jẹ́ subset list wa yóò mọ jẹ́ subset list wa ìgbà mìíràn àwa lè wá bùkátà bóyá a fẹ́ fún àwọn list wa yìí lórúkọ ẹ pé tẹ́wá ṣàkíyèsí rẹ̀ ní tó kàn kọ́ sí náà ni pé kí ni o ní tó jẹ́ element alákọ̀ọ́kọ́ one náà ló kàn pé ní tó jẹ́ element ẹlẹ́ẹ̀kejì two náà ló kàn pé so ní tó jẹ́ element ẹlẹ́ẹ̀kẹta three ló pè so ìtumọ̀ náà ni pé tó wáyé pé mo bá fẹ́ mú element alákọ̀ọ́kọ́ nísìn ṣe pé tó wáyé pé element alákọ̀ọ́kọ́ nu matrix mo fẹ́ mú for example tí bá ní my matrix tí máa fẹ́ mú element alákọ̀ọ́kọ́ kí là mọ̀ ṣe ṣe pé tí máa gbé one sìn ìtumọ̀ one náà ni pé kí ni o row one tí bá kọ comma three column three nìyẹn so ti bá wọn ẹ di pé yóò mọ mú ní tó wà ní row one column three tẹ bá ṣàkíyèsí matrix wa ṣe pé matrix wa yẹn náà nílé yìí row one ni ọ one four seven column three ó jẹ seven so ló fi gbé seven wá bó wà ní tó wáyé pé n bá fẹ́ mú àwọn ẹ́límẹ́ǹtì inú list náà jáde ẹ̀ tí bá fẹ́ ṣe bẹ́ẹ̀ square matrix ẹ̀ ẹ̀ square bracket méjì ni màá máa lò ẹ̀já fún uh, list wa ẹja fún ní variable kan ká gbé mu ní my list so ti ẹ padà mọ àwọn àǹfààní àwọn tá à ń ṣe tábà padà wọ agbamiṣẹ gangan ó dá láti mọ báyìí so tábà dá wọn tidy fast yóò lè mọ yé wa nínú àwọn àǹfààní wọn ọyà ẹgbẹ kápẹ́ bá fẹ́ mú aláwọ̀kọ́ mbẹ my list àbí tí n bá fẹ́ mú element ẹlẹ́ẹ̀kejì instead tí màá fi lo square bracket ọyọ̀ kan màá lo square bracket méjì two ẹ̀ ẹ̀ pé indexing ní aru àti one lòun ti bẹ̀rẹ̀ àtàbá eh, ń lo python tàbí programming language mìíràn so indexing àti zero lòun ti mọ bẹ̀rẹ̀ níta pé ní indexing náà ni pé tó jẹ́ element aláọkọ eh, variable yẹn tá a bá fẹ́ gbé jáde so ti yé bá wọn so element aláọkọ one la fi gbé jáde element ẹlẹ́ẹ̀kejì two la fi gbé jáde bẹ̀tí níta mọ́ ń lò tẹ́lẹ̀ rí pé square kan ni bẹ̀tọ́ bá yẹ pé list ni so square méjì la mọ̀ lò so ti yé bá wọn so eléyìí máa jẹ my list ẹ pé tí n bá gbé two kí ló wà ní element ẹlẹ́ẹ̀kejì nínú list yẹn matrix ẹ pé matrix yẹn náà ló ṣe kí ni o oní wa ẹjẹ àdán o ṣe ti rí bá so tó bá yẹ pé nínú matrix yẹn náà ṣe é pé nísìn òun mo wọnú list yẹn lọ mo lọ wá element ẹlẹ́ẹ̀kejì kágbénú element ẹlẹ́ẹ̀kejì yẹn náà mo tún wá fẹ́ mọ bóyá row one column two rẹ̀ tó rán wọn ti mọ̀ pé matrix ń sìn two dimensional array ni àbí yóò mọ jẹ́ ró yóò dẹ̀ mọ ní column kágbé bá tún fẹ́ mọ ró àti column rẹ̀ bẹ́ẹ̀ máa kàn fi square bracket kan síwájú rẹ̀ náà ni ìtumọ̀ eléyìí náà ni pé kí ni o ìyẹn tó jẹ́ element ẹlẹ́ẹ̀kejì yẹn lọ́kọ́kọ́ gbé wá pamọ́ sí matrix square bracket eléyìí tí mo á gbèsè yẹn náà ni pé nínú matrix yẹn mo ti fẹ́ index báyìí so ti bá so ti máa sọ pé three column three ìtumọ̀ yẹn náà ni pé kí ni o nínú ẹlímẹ́ǹtì ẹlẹ́ẹ̀kejì tó wà nínú list yẹn tá sí matrix yẹn lọ́ọ́ bá mú element tó wà ní row three column three wá kí dẹ̀ ní element tó wà ní row three column three nine so ti bá ẹja ẹja rọnà ẹwà ẹ rí i pé nine náà ni ó ṣe kíni o nine náà ni ó fò wá wọn bí a gbọ́ àlàyé yékéyéké jẹ́tẹ́lẹ̀ bá yẹ wà tàbá gbọ́ yé a lè fẹ́ bùkátà láti mọ̀ fún àwọn tó jẹ́ element inú list wa lóko lọ́kọ̀ọ̀kan ẹ wà pèjúwe tí mo sọ so ẹ mọ̀ pé my list ń sìn tó yẹ fẹ́rẹ́bù wa tó kó gbogbo àwọn ẹ vector yẹn matrix yẹn àti data frame yẹn sínú ṣẹ̀pẹ́ tẹ bá ṣàkíyèsí rẹ̀ ìyìn tó jẹ́ element alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ ẹ pé ó kàn kọ́ kí ni o ó kàn kọ́ sangility ni wọ́n àná ni bó wà ní tó wáyé pé bá fẹ́ mọ fún pé iṣẹ́ tó fi kọ́ wáyé mo fẹ́ fún lórúkọ mìíràn bẹ́ẹ̀ ni mo lè mọ ṣe bẹ́ẹ̀ ọ̀nà méjì náà mo dẹ̀ sì lè gbà ṣe so ti bá wọn so nínú ọ̀nà alákọ̀ọ́kọ́ tí mo lè gbà ṣe òun náà ni pé kí n sọ pé my list so ti bá so yóò máa jẹ list ṣe pé my list mi náà tẹ́lẹ̀ ni wọ́n mi pé assignment operator mi nìsín mo fẹ́ mọ gbé in tí ó mọ wà ní apá ọ̀tún mi mo fẹ́ mọ gbé sí variable mi so ti bá wọn ẹ máa gbé ntẹ fẹ́ kó jẹ́ orúkọ aláwọ̀kọ ẹ má gbàgbé pé element mẹ́ta la ní so ká gbé nísìn orúkọ aláwọ̀kọ ẹ mọ fẹ́ kó mọ jẹ́ vector so ti bá wọn so ẹ̀hẹ́ a sọ pé vector is equal to ká gbé mo pè ní kíni o vector so ti bá ẹlẹ́ẹ̀kejì kápá fẹ́ pè ní matrices tó ti yé bá so òun náà mọ jẹ́ kí ni o my matrix ẹ gbé data type ẹlẹ́ẹ̀kẹta òun náà ní data frame kápẹ́ mo pè ní data frame so my ẹ má wá pé data yẹn náà ní pé my data frame ọ̀yà ẹ gbé tá a bá rọ̀nù ẹ̀ ní ìsìn ọ̀yà ẹ jẹ́ rọ̀nù variable yẹn my list ẹ rí i pé yóò ti fún ọ lórúkọ mo bí ẹ ṣàkíyèsí ẹ rí i pé nísìn wọn sọ fún wa pé ń tọ́wà lálẹ́ ọkọ nísìn vector ni so n tó wà lẹ́lẹ́kejì matrices ni n tó wà lẹ́lẹ́kẹta data frame ni ẹ wá máa fa nílé yìí ni pé tí n bá ṣẹ̀fẹ̀ mọ lo square bracket méjì single ẹ pé mo ti fún lórúkọ mo kàn lè mọ sọ pé kí ni o bá ṣe ń ṣe ẹ nígbà tí a ṣe data frame yẹn náà pé mo lè mọ lo dollar sign báyìí ṣe yé báwọn so màá sọ pé kí ni o ẹjẹ ẹjẹ ayé o so ká gbé factor àbí so ti ẹ rí gbogbo factor yẹn wá <laughs> so my least factor yìí ẹ rí i pé yọmọ dọ́gba kí n sọ pé kí ni o my least so ti kí n wá mú index alákọ̀ọ́kọ́ mo bí agbára yìí yẹn yékéyéké báyìí so n tí ó túmọ̀ sí nìyẹn so ìjẹ́ tí eléyẹn bá yé wa a máa bọ́ sí conditional operator tó tá bá ti ṣe conditional operator yìí tán ta ṣàlàyé tí ló kù já sí pẹ̀lú ògbọ́lọ́mọba a mọ̀ fi àwọn data wa ṣeré láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ so a mọ̀ ṣàlàyé àwọn packages n táwọn lò fún àwọn data manipulation gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé tidyverse so tidyverse yẹn ó ní ẹwà lọ́pọ̀lọpọ̀ bá ṣe mọ̀ rí ìyẹn náà àǹfààní ká mọ̀ àwọn eléyìí náà ni pé tá a bá ti mọ̀ àwọn eléyìí a lè mọ̀ lo tidyverse láti fi ṣiṣẹ́ láì jẹ́ pé àdàrà aláàmù ẹ̀rì tá a bá ní programming kì í ṣe yárù nìkan ẹ́ láwọn programming language lóríṣiríṣi bóyá python ni o matlab ni o julia ni o gbogbo ẹ pátápátá báyẹn so òfin tó dìrọ̀ mọ́ conditional statement tàbí conditional programming náà ni pé láti yẹ gbólóhùn kan wò bóyá ó ṣe kí ni o bóyá ó tàbí ká ẹjẹ́ ń ní true so ti bá so láti yẹ gbólóhùn kan wò bóyá ó ṣe kí ni o bóyá ó tọ́ àbí kò tọ́ tó bá tọ́ tàbí kò tọ́ ká wá ṣe nǹkan kan lẹ́yìn rẹ̀ ẹ pé tẹ́ ẹ bá gbàgbé àwa tí a bá ṣe bóyá further math ẹ mọ̀ jẹ́ tí a pè ní further math gbogbo àná la ṣe ní school wa ẹ rí pé a ṣiṣẹ́ kan tá à ń pè ní logic logic wa à ń pè nǹkan kan ní truth tables tó ti bá wọn ẹ ṣe ń pè ní truth table wá ń sìn tẹ́ ẹ bá gbàgbé ẹ pé a ní ẹ true tó ti bá so a mọ̀ ní true true Abi, false false Abi. so ìyẹn ni pé tọ́wá pé lè bá jẹ́ statement aláwọ̀kọ́ ẹ̀jẹ̀ ń pè ní he ẹ pé mo tún lè ní kí ni ò so bẹ̀tí tí ó mọ̀ wá ń bíbáyé náà ni pé true false ìyẹn tọ́wá pé a bá ní statement méjì tọ́wá pé statement mẹ́ta ṣe ń bá máa ní true true true true false false false false false ẹ ti ẹ pé ìṣirò àti programming wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń káwọ́ ọ̀nà ara wọn ni gẹ́gẹ́ bíi ẹ pàmọ́ tata ti káwọ́ náà ẹ̀ so ti ẹ ìtí mò ń pè ní through fall ẹ rí pé through fall náà ni pé kí ni o through fall kan a máa pè ní true tó bá jẹ́ pé gbólóhùn tá a sọ yẹn ọba tọ́ gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn Lagos is in Nigeria irọ́ ni àbótọ́ true àbí false ṣe ìpè tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn truth fall ń sìn búlíà náà ni ó mọ̀ gbé wa àdẹ̀sọ fún wa pé boolean ní haruna ni ó lè jẹ́ true a lè kọ true báyìí so ti yé bá tàbí kó jẹ́ pé kí ni o tàbí ká pe t so ti yé bá so ọ̀rọ̀ yóò ṣe kí ni o ó true ọ̀yà eh, Nigeria has thirty nine states kí ni truth value kí ni ṣe é pé truth value náà ni pé bóyá true tàbí false kí ni truth family ẹ rí pé false ni o tó ti bá ẹ dẹ̀ mọ̀ pé false nínú àwọn boolean náà ló wà tó yẹ pé ó lè jẹ́ false by ó dẹ̀ sì lè jẹ́ f mo bí agbára yẹn yẹn kéèké ṣùgbọ́n tẹ̀ bá gbàgbé níbẹ̀ nínú àwọn tá a máa fi ṣiṣẹ́ tó jẹ́ pé a sì mọ̀ lò lọ́pọ̀lọpọ̀ gbà ní arú òun náà là ń pè ní àwọn logical operator wa o ẹ̀ṣẹ̀ ń pa àwọn proposition méjèèjì mo lè mọ pa wọ́n pọ̀ láti fi wọn ṣiṣẹ́ àbí tẹ bá ní proposition méjì tàbí tó jù bẹ́ẹ̀ lọ ẹ lè mọ pa wọ́n pọ̀ láti mọ ṣiṣẹ́ nínú àwọn tẹ́ lù láti fi mọ pa wọ́n ó là ń pè ní kíni o ẹ ó là ń pè ní connectives tàbí tá à ń pè ní logical operators wa lára rẹ̀ òun náà ni pé negation tẹ bá gbàgbé ṣe pé negation proposition kan yóò mọ jẹ́ false ẹ tọ́ ẹ pé truth value rẹ̀ bá jẹ́ kíni o tó bá jẹ́ true tẹ bá gbàgbé a ní kíni o a ní disjunction bákan náà ṣe àgbẹ̀ disjunction ẹ̀hún náà ní pé kíni ọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni so nínú àwọn yìí tá a tún fún wọn ń bẹ̀ náà ni pé a ní conjunction ṣe àgbẹ̀ conjunction ẹ̀hún náà ní kíni o òun náà ní and ẹ rí tẹ bá fẹ́ ṣe negation ní haru yìí tó túmọ̀ sí leléyìí o yìí tẹ́ fi mọ̀ sí negation ni exclamation mark òun ní negation tó ti wà tá a bá fẹ́ lo ọ̀ ẹ ní haru yìí tẹ́ mọ̀ lò leléyìí ẹ wò ẹ wò kíni ẹ mímọ òun ló wà lókè àwọn tábà ń lo QWERTY keyboard níbi slash yẹn òun ló wà lókè rẹ̀ tábà fẹ́ lo and and tá a ti mọ̀ tẹ́lẹ̀ náà ni òun náà láfi mọ lò àkàlà ṣe arúgbó implication implies ẹ ti yé báwọn so ẹ e, eh, so nínú àwọn if then àbí so adẹni if and only if tó jẹ́ equivalent relation so nítòótọ́ arúgbó lè mọ́ ní àwọn kí ni ẹ̀bẹ̀ tí bóyá nísìnyí tí bá fẹ́ mú statement méjì nísìnyí bóyá mo bá fẹ́ ní a implies b ṣe pé a or b báyìí a or b tí n bá fẹ́ lo àwọn tí mo ti sòtọ́ lẹ́mọ́ gbàgbé equivalence nìyẹn o so òun ọmọ dọ́gba pẹ̀lú kí o tàbí ẹ ti ń lò sí kọ̀tò kan tẹ bá fẹ́ lò ní ààrùn náà ni a or b máa padà fún wa ní àpẹẹrẹ tí ó di òye wa so ti yára bá so tọ́wáyé pé a and b ńkọ́ a and b so tiye òun náà ni a and b so tiye báyìí ẹhẹn so tó bá yẹ pé a equivalent to b ńkọ́ so tiye so uh, if and only if abi ẹ pé a if and only if b so equivalent relation nìyẹn so uh, so eléyìí lámọ lò ní kíni ò ní aru so so wọ́n tó yẹ pé implies ni bẹ́ẹ̀ ní ìsìnkú fẹ́ so, pé a implies b ẹ má wọrí màá padà fún wa ní àpèjúwe tí ó jẹ wa so kò sí ìta lè lò ní harufu pẹ̀lú àwọn ta lè ṣe náà ni pé kí ni iṣẹ́ yẹn pé nínú a implies b àwa ta bá ṣe iṣẹ́ yìí nínú ilé ẹlẹ́ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ náà ni pé kí ni o negation of a or b ṣẹ̀gbọ́n mi ò mọ̀ fún wa ní a implies b mo bo yíwa báyìí so àwọn eléyìí là ń pè ní logical operator wa ẹ mọ́ gbàgbé kí ni mo pa àwọn logical operator ta ni àní negation àní negation proposition kan yóò mọ̀ wà true tó bá jẹ́ pé promotion yẹn bá jẹ́ force so ti bá so Lagos is in Nigeria ń sin negation rẹ̀ ó náà ni pé Lagos is not in Nigeria ẹgbẹ́ Lagos in Nigeria true Lagos is not in Nigeria force lòun jẹ́ báwọn ó ti yé báwọn so sẹ́yìn pé lẹ́yìn ẹ Nigeria has thirty nine states force ni abi kí ni negation rẹ̀ ó jẹ́ eh, Nigeria has thirty six states tàbí kẹ́ni Nigeria has less than thirty nine states so ti yé báwọn so ìyẹn ọmọ jẹ́ true báwọn sotie ṣùgbọ́n fún àwọn bẹ́ẹ̀ nísìn bá fẹ́ ṣe a or b ṣe pé a or b òun náà ni pé kí ni o nínú àwọn disjunction àbí agency negation náà a negation a ṣe pé negation a náà ni pé a ní ẹ ẹ statement kan yóò mọ ṣe kí ni o proposition kan yóò mọ true tó bá yẹ pé. Eh, negation rí ọmọ wà first tó wáyé pé negation yẹn jẹ́ true ajá sí pé negation a ń bí báyìí ṣe ìpalá ọkọ mi báyìí òun náà ni true ilé ọmọ jẹ́ false kí ni negation true false àbí kí ni negation false true àbí kí ni negation false true ló ti yé báwọn ọ̀yà kí ni negation b sàárẹ̀ tí ó sọ báwọn ọ̀yà kí ni negation true báwọn òun ọmọ jẹ́ false kí ni negation false ìyẹn ọmọ jẹ́ true kí negation true ìyẹn mọ̀ jẹ́ false so kí negation false ìyẹn mọ̀ jẹ́ true so ló ló fi jẹ́ pé àwa tá a bá fẹ́ mọ̀ ṣe data tá a fẹ́ jẹ́ data analyst nítòótọ́ a lè mọ̀ mọ̀ ṣirò díẹ̀ bẹ̀ táwọn díẹ̀díẹ̀ nù ṣirò bóyá bí algebra ni o eh, àwọn linear algebra ni o tó ti máa gbọ́dọ̀ mọ̀ díẹ̀ ń bẹ kínkín níbẹ̀ bí irú àwọn eléyìí so ti ẹ̀ tó bá mọ̀ díẹ̀ nínú yóò jẹ́ ó lè mọ̀ iye láti fi mọ̀ ṣiṣẹ́ so ni àwọn kíní òfin ni mọ̀ dàrú so bẹ̀tà bá ní a or b ṣe pé a or b ń sìn ní tí mo ní ọ̀ tá a mọ́ ń lò ní aru òun náà ní kíni o ní tá a mọ́ ń lò lélẹ̀ connectives yẹn tí a ń pè ní disjunction so ti ẹ rí i pé disjunction proposition méjì gbogbo wọn ni ó mọ jẹ́ true àyàfìgbà tí méjèèjì bá jẹ́ force false mo bá gbálàyé yẹn yékéyéké nísìn ajá sí pé true true níbí báyìí ẹ má gbàgbé kí ni true true ọmọ jẹ́ nísìn true true ọmọ jẹ́ true true first náà ọmọ jẹ́ true first true ọmọ jẹ́ true àbí ṣẹ̀ǹpẹ̀ ẹ rí tàbá padà ṣe arúgbó gbé jáde fún wa náà first false ọmọ jẹ́ false mo bẹ mọ̀dí tó fi jẹ́ bẹ́ẹ̀ tí bá sọ pé ẹja máa lo àwọn statement méjì yìí ṣẹ̀ǹpẹ̀ proposition eléyìí truth value rẹ̀ òun náà ní pé true bẹ́ẹ̀ ni èkó ń bẹ nínú nàìjíríà àbí truth value eléyìí náà ni pé false ni o torí nàìjíríà wọn ò ní tó thirty nine state tí bá ní èkó ń bẹ́nu nàìjíríà àti wípé sọtí ṣe pé mo lè sọ negation lẹ́yìn náà ni pé àti wípé nàìjíríà ò ní tó stéètì mọ́kàndínlógójì tí a mọ̀ sí thirty nine ẹ̀rí pàdé ah, bẹ́ẹ̀ náà ni true so ló fi jẹ́ pé true or true ló fi mọ́ fún am true tàbí tí bá sọ statement yẹn pé èkó ń bẹnu nàìjíríà tàbí nàìjíríà ní state thirty nine ṣẹ̀pọ̀ ọ̀rọ̀ tá a sọ nígbà yẹn pé tàbí ni true náà ni so tiẹ̀ tó wá fi lè mú kan náà proposition yẹn true tẹ́ ẹ bá ń lo disjunction tí a mọ̀ sí ọ yóò mọ̀ jẹ́ true ṣùgbọ́n tí wàá ní èkó ò sí nàìjíríà o tàbí nàìjíríà sì ní state thirty nine ah, ah, ah, irọ́ ni ẹ̀fà irọ́ ni àbí irọ́ lásán ni o so ti yé bá so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà pé mo tún lè lo a and b tí a mọ̀ sí kí o conjunction ẹ eh, pófin conjunction náà ni pé tá a bá ń lo logical operator and láti fi pa proposition méjì papọ̀ ẹ jẹ́ n tún sọ tá a bá ń lo logical operation and láti fi pa proposition méjì papọ̀ ẹ a mọ̀ ní kíni o a mọ̀ ní true níwọ̀n gbà táwọn méjèèjì bá jẹ́ true true ẹgẹ́ tí báwọn ẹ wo gbólóhùn tí mo sọ yìí o èkó ń bẹ nàìjíríà èkó ń bẹ e, e, e, inú nàìjíríà ni èkó wà àti wípé nàìjíríà ní ju stéètì thirty six lọ àti wípé yẹn ó ti sọ statement yẹn dirọ́ in tí ó mọ jẹ́ kí statement méjì kọ́ mọ jẹ́ tòótọ́ tá gbà tá a bá ń eh, connectives and òun náà ni pé tá a méjèèjì bá true ajá just pé eléyìí nìsín ẹ rí i pé arúgbó padà gbé wá fún àtàbá lo eléyìí ọmọ jẹ́ true Abi, àwọn eléyìí ọdẹ sì mọ jẹ́ kí ni false eléyìí ọmọ jẹ́ false eléyìí ọdẹ sì mọ jẹ́ kí ni eléyìí ọmọ jẹ́ false Oya, kápẹ́ bá fẹ́ ṣeré eléyìí tí wọ́n á fẹ́ gbé wọn sí data frame ńkọ́ so nínú àwọn àǹfààní bíi tá a ti mọ lọ àwọn eléyìí òun náà ni pé tá a bá débi if else because tẹ bá ń lo logical operator ó ti yé báwọn in tí ó mọ jẹ́sì rẹ̀ boolean náà ni o tó ti yé báwọn bóyá true tàbí kíni o tàbí false bóyá true tàbí false bóyá ẹ jẹ́ ká fi ṣiṣẹ́ báyìí o ẹ jẹ́ ká fi ṣiṣẹ́ báyìí o ká pé nísìn mo fẹ́ ṣe sẹ́yìn pé truth table mi lélẹ́yìí ká pé n bá fẹ́ gbé jáde ní haru so ká pé n bá ní èèmì tó ti yé báwọn sẹ́yìn pé èèmì jẹ́ true true false false bó mo ṣe lè create yẹn ṣe pé mo lè lo vector láti fi gbé jáde náà so ẹ̀dẹ̀wọ̀n tẹ́ bá fẹ́ lo vector á lo concatenation àbí true true false false àbí ọ̀yà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni statement b ọ̀yà ṣe pé yẹn jẹ́ kí ni o true false true false kódà tó bá yẹ pé statement mẹ́ta ṣe pé possible i mean a proposition tòun yóò mọ jẹ́ two raised by three láti mọ́ ní true true true false false false eh, true true true true true false false false false false bí ó máa jẹ́ true false true uh, true true false false true true false false see ọdẹ mọ jẹ true false true false true false so tiẹ bá ọyà tiẹ bá jẹ bí mo fẹ́ gbé sí data frame so that a fi mọ ntí a mọ orí so that a fi mọ ntá mọ orí oh yeah ọyà bóyá nísìnyí ẹjẹ wa sọ pé disjunction àbí náà ẹjẹ wa sọ negation negation a ṣe pé ntí ó mọ jẹ negation a na mo ta bá fẹ́ sọ pé negation exclamation mark la máa lò ajá sí pé data frame yìí bá gbé wá tí bá gbé gbogbo àwọn èsì rẹ̀ sí data frame so negation yẹn yọmọ jẹ́ false false true true ó yá ẹ create variable mìíràn kí n pè negation b so ti bá so exclamation mark b ó yá kí disjunction mi kí ni mo láti disjunction wa wọlé or ye a or b so ti bá conjunction mi ń so ti yà Yani, connective and a and b ọ̀yà ẹ jẹ́ kí n rọ̀nà àwọn kíní kí n wá gbé jáde okay negation a not found ń bọ̀. ọ̀họ̀ ọ̀yà ṣe pé data frame tó lè ṣe kíní o tó lè gbà wọ́n papọ̀ òun náà ní kíni mo lè lo data frame ẹ̀yà kápẹ́ bá ní data frame. Abi, so mo ní a abi b negation a negation b ẹ̀rí pé gbogbo àwọn tá a ti kọ́ náà là ń lo disjunction conjunction ọ̀yà ẹ jẹ́ ń lòdù ẹ̀ báwọn ṣe ti rí báwọn ẹ rí i pé ó ní èmi true wíwá ìpè boolean true true so ti false false so true false true false ṣẹgbẹ́ ta tá tá ti láàgẹ̀t lókè náà nìyẹn pẹ̀lú ta ti mọ̀ pẹ̀lú àwọn eh, logic wa tẹ́lẹ̀ pẹ̀lú àwọn conditional statement wa tẹ́lẹ̀ ẹ pété bá ṣàkíyèsí ẹ negation a ẹ ẹ dìbò jẹ false false true true negation b false true false true so ti disjunction mọ́kà ẹ̀ mo ní disjunction náà gbogbo wọn ni ó mọ̀ jẹ́ true àyàfi tí méjèèjì bá jẹ́ false so conjunction náà gbogbo wọn ni ó mọ̀ jẹ́ true àti kí ni àyàfi ẹ gbogbo ọdún ọmọ jẹ́ first àyàfi tí àwọn méjèèjì bá jẹ́ true true ẹ wá rí àwa ní àwọn interfilemọ compare àwọn kíní yìí ṣe pé nínú àwọn tí mo ti ṣàlàyé sẹ́lẹ̀ nísìnyí òun náà ni àwọn comparison operator wa tàbá gbàgbé nísìn comparison operator ni òun náà ni pé tí n bá fẹ́ ṣe kíni o comparison operator àmọ́ ọ̀rá àǹfààní rẹ̀ tàbá dé àwọn conditional statement sínsìn eléyìí náà ni pé equivalence relation ló ń ṣiṣẹ́ fún ìyá nígbà tí bá fẹ́ wò pé ṣé ìtọ́wà lápá tún yẹn ó dọ́gba pẹ̀lú ìtọ́wà lápò sí sotie ẹ̀hẹ́ òun náà látúmọ̀ pé ní kíni o relational operator sotie ìyẹn náà ń sìn tí bá kọ nǹkan báyìí sẹ́yìn pé mo ṣàlàyé ní kíláàsì aláwọ̀kọ eléyìí ni equality lélẹ́yìí sẹ́yìn pé nínú àwọn eh, inequality ta ni a ní equal to not equal to greater than less than so tiẹ not equal to lele eléyìí equal a lè sọ pé equal to Tabi equivalent so tiẹ eléyìí not equal eh? eléyìí kini ni ọmọ jẹ́ kí o greater than eléyìí less than bó ni tẹ bá fẹ́ ṣe greater or equal to ńkọ́ greater or equal to mo bá amọ̀dí tí mo fi ń fi àṣìṣe mo ń comment àwọn kìíní ẹ̀ out so ti ilé jẹ́ greater or equal so ti so ilé dẹ̀ sì jẹ́ kìíní o less or less or equal to so ti yé tẹ bá tí à ń lo àwọn relational operator yìí o n tí ó mọ̀ fún wa òun náà ni boolean ni o gẹ́gẹ́ bí àpèjúwe wọn sì two equivalent to one plus one kí ni ó mọ̀ gbé wa ẹgbẹ́ boolean ní inú kó return true tàbí false bẹ́ẹ̀ ni náà torí two ọmọ dọ́gba pẹ̀lú one plus one bẹ̀sẹ̀ two ọmọ dọ́gba pẹ̀lú one plus three rárá o torí tí ọmọ wà lápá ọ̀tún ò dọ́gba pọ̀ má kò sì mọ́ yóò mọ jẹ́ two equals to four irọ́ lásán nìyẹn mo bí agbára yẹn yé báyà so tí bá ní one not equal to two ṣe not equal to lélẹ́yìí ẹ ẹ kàn ló gbé sign negation yẹn ẹ gbé sí equal to kan sí níwájú one not equal to two bẹ́ẹ̀ ni wọn ò sì kí o wọn equal to two mo bí a gbọ́ àlàyé yẹn yékéyéké báyìí ok tí n bá ní two greater or equal to one plus one two greater or equal to one plus one bẹ́ẹ̀ ni o because bá ní greater or equal to ṣe yẹn pé àwọn àtàbà jẹ́ oníṣirò a strictly strictly great àtẹ̀ní strictly greater than a strictly, uh, strictly greater than at greater than so ti yé báwọn tí wọ́n sọ pé nǹkan strictly great un greater than lásán nìyẹn so ti so greater than lásán nìyẹn so greater or equal to one plus one so o kó o kó equality náà sínú bó wà níbo láti máa lo àwọn eléyìí o kí láǹfààní wọn òun náà ni pé a lè fi wo láti fi mọ ṣe kí ni o láti fi mọ query data wa a lè ní data ọlọ́kan ọ̀jọ̀kan so ti yé báwọn tí máa fẹ́ wò pé bóyá element kan wà ń bẹ àbí ò sí ń kan wà ń bẹ àbí ò sí ń bẹ ẹ wá pèjúwe mo ni factor kan toje jẹ́ one two three àbí kí n sọ pé four five factor yẹn lélẹ́yìí o tí n bá fẹ́ mọ̀ bóyá ṣe pé mo lè fẹ́ mọ̀ bóyá nọ́mbà yẹn àbí eléyìí sókó wà sínú so ti yé báwọn àbí tí n bá fẹ́ sọ pé variable yìí ṣé one wà ń bẹ tàbí tí n bá fẹ́ sọ pé ṣé two one, ń bẹ ẹ wá àpèjúwe so tí n bá fẹ́ yẹ̀ wò mo lè sọ pé numbers ó jẹ́ two nínú àwọn àǹfààní rẹ̀ ni pé kódà tá a bá ní data frame kan nínú kólọ́mù kan kó jẹ́ pé one thousand ni máa fẹ́ wò pé ok náà sáwọn tó gba seventy one bẹ́ẹ̀ tàbí wọ́n fún yín data tó jẹ́ score mathematics àwọn student kan ẹ wá fẹ́ mú àwọn tó jẹ́ a so ti bá ṣe é dẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ láti seventy ẹ wá fẹ́ wò pé ṣe seventy one bẹ́ẹ̀ ẹ kàn lè lo ẹ ẹ equal to méjì báyìí ẹ pété bá yẹ ẹ wò báyìí so ẹ rí i pé hmm, n tó ń gbé wá náà ni pé force fàlà kọ̀kọ́ torí wọn àdàlà ọkọ ẹgbọn gbé true true wá fáwọn eléyìí tó bá jẹ́ pé kíni o àwọn eléyìí tó bá jẹ́ nọ́mbà tá à ń wá yẹn so ti bá wọn eléyìí tó bá jẹ́ nọ́mbà tá à ń wá yẹn bẹ́ẹ̀ tó bá yẹ pé fẹ́ yẹ wò gangan kọ́ a ní function kan à ń pè ní any so ká gbé bá ní any numbers so ti equals to ìtumọ̀ náà ni pé tí n bá fẹ́ mọ iye àwọn àbí tí n bá fẹ́ mọ̀ bóyá àwọn tó gba seventy wà ń bẹ bóyá àwọn tó gba a wà ń bẹ tó ti yé so yóò mọ sọ iye àwọn tó gba seventy wọn bẹ bẹ́ẹ̀ tí n bá fẹ́ mọ frequency wọn kọ bóyá iye àwọn tó gba seventy gẹ́gẹ́ bí àpèjúwe so sum tó ti yé numbers kápẹ́ bá pè ní two báyìí yóò sọ gbogbo so ẹ̀ rí pé two lọ sọ pé wà ń bẹ̀ but kọ́mọ́ bá fi dàrú kápẹ́ bá pè léyìn náà ní three ní ṣe so tí n bá pè three so tí n bá pè two two ọ̀họ́ so that a fi gbọ́ iye tí mo ń gbìyànjú láti sọ. So ṣe pé nísìnyí báyìí kí ni frequency two two mélòó wà ń bẹ̀ ẹ̀sọ́ pé tá a bá fẹ́ mọ̀ pé iye àwọn mélòó ló gba tún sí mákàn ní sum ẹ̀ rí i pé àwọn mẹ́ta ni àwọn mẹ́ta ló gbà so ẹ mọ̀ ọ́rọ́ àwọn àǹfààní rẹ̀ tá a bá ti ń ṣe kíni o tá a bá ti ń fi àwọn data wa ṣiṣẹ́ tá a bá ti ń fi àwọn data wa ṣiṣẹ́ ìjẹ́ tí lẹ́yìn bá yẹ àtàdé ṣùgbọ́n yéye kéékè ẹ já sí if s tó ti bá so uh, so if s ní arú a if a ní if s kódà lè ní x if náà màá máa wọn wọn lọ́kọ̀ọ̀kan if x so ti àdẹ̀ ní s if so tá ní if òfin tó dìrọ̀ mọ́ leléyìí o òun náà ni pé intention command ten fún yẹn inten coding ten ṣe yẹn ẹ ń sọ pé kó mọ execute yẹn tó bá ti jẹ́ pé kí ni o àwọn condition kan tó bá tọ́ ẹgẹ́ tiẹ̀ báwọn it's my ni pé if so tẹ bá fẹ́ if true so tó bá jẹ́ pé tó wà nínú condition ni tó wà nínú bíbà yìí condition ni tí ó máa wà nínú parenthesis yẹn so condition yẹn tó bá jẹ́ true tòótọ́ so do something ipe kó ṣe in kan so tiye but tó get me in, tó wà nínú condition yẹn tó force. Otu ẹ̀ náà ni pé do not do anything don't do anything so ti pé mọ́ ṣe nǹkan kan òun náà ni pé ìtumọ̀ ìfún sí náà ni pé condition yìí tó wà nínú kinní yìí yóò mọ execute ẹ̀ àwọn tá a bá fún tá a bá pa láṣẹ yóò mọ execute ẹ̀ níwọ̀n gbà tó yẹ pé kí ni o òfin tá a gbé sínú parenthesis yẹn tó bá ṣe kí o tó bá tọ́ tó bá tọ́ tí n bá wá kíláàsì lónìí màá ṣàlàyé list tí n bá wá kíláàsì lónìí màá ṣàlàyé list ẹ níwọ̀n ìgbà tí n bá wá kíláàsì ẹ màá ṣe kí ni o màá ṣàlàyé list tí n bá wá kíláàsì ńkọ́ so ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lòun náà sọ pé so if in tó bá jẹ́ òfin condition yẹn tó bá wà nù parenthesis yẹn tó bá ti lè jẹ́ pọ́tọ́ so ti intẹ́ ń fún ní kọ̀mándì yẹn intẹ́ ń pa láṣẹ yẹn o yóò mọ̀ ṣe tí ò bá ti true kò ní ṣe tó ti bá wọn tí ò bá ti true kò ní ṣe n tí mo ń gbìyànjú láti sọ ní ẹwọ tákin bá ní statement kan ní ìsìn mo variable kan mo pè ní statement mo á ní ó jẹ́ true so tí tí bá fẹ́ lo if because ẹ mọ̀ lo àwọn eh, if else lọ́pọ̀lọpọ̀ gbà so nínú àwọn data yín tí bá sọ pé if a ní lẹ́yìn tí ìfú bá ti kọjá a ní parenthesis ní tí ó mọ jẹ́ parenthesis yẹn yóò mọ òun náà ní condition ni so ti yé condition yẹn tí condition yẹn bá wà tọ́ ẹ òun náà ni ó mọ execute tó wà nínú kíní báyìí tẹ́ bá fẹ́ execute yẹn ẹ gbé braces yẹn sálà ọkọ báyìí so ti yé báwọn so ẹ dẹ̀ gbé sí àní rẹ̀ báyìí kápẹ́ bá ní print so ti yé the statement is true ọ̀yà ẹ rí i pé ó print pé statement yẹn ṣe kí ni o statement yẹn true ìtumọ̀ náà ni pé tó bá ti jẹ́ pé tó wà nù parenthesis yìí bá true ìtọ́ wà nù bíbá yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ gbé sí rẹ̀ wá tó bá wà false nǹkan ẹja change sí false ẹ rí i pé kò ní ṣe nǹkan kan tó bá jẹ́ false ẹ ti rí i ẹ rí i pé kò gbé nǹkan kan wá torí bíbá yìí ti jẹ́ kí ni ó jẹ́ false ìmọ̀ fẹ́ fàyọ̀ ráńpẹ́ náà ni pé yóò mọ̀ ṣe pa láṣẹ tó bá ti jẹ́ pé kí ni o tó bá ti jẹ́ wípé ẹ́ in tó wà nù parenthesis yẹn tó bá true tí ò bá ti jẹ́ true kò ní mọ ṣe o tí ò bá ti jẹ́ true kò ní mọ ṣe o ẹ wà pẹ́ẹ́rẹ́ mi náà níṣẹ́ o ọ̀yà tí bá ní if one plus one is equivalent to two so tí yé bá so máa ní the equation mo ní kó print yìí. The equation is correct. The equation is correct. So the ani you must intapa láṣẹ ní pé kó mọ print the equation is correct but you must say intafipa láṣẹ yẹn níwọ̀n gbà tó bá yẹ pé ni o ìtọ́ bá wà nú bíbá yìí tó bá jẹ́ òótọ́ bẹ́ẹ̀ tó wà nú bíbá yìí ó jẹ́ òótọ́ kini. pé yóò ṣe kí o yóò mọ ọ̀rọ̀ nù so ti bá so ajá pé yóò must run. nù ẹ̀ mọ̀ bí àtìgbàláyé if yé báyẹn àwa ní if s náà bákan náà if s ẹ rí if s lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tó wà nù parenthesis yẹn tí a mọ̀ sí condition yẹn sẹ́yìn pé ó lè mọ́ jẹ́ true ó lè jẹ́ pé irọ́ lásán ni so ti bá wọn so ti bá wọn ó lè jẹ́ pé irọ́ lásán ni tó bá jẹ́ pé irọ́ lásán ni anita bá lọ if kò ní gbé wá bí wàá ní tí má fẹ́ kó tún mọ gbé nǹkan wá tó bá jẹ́ pé irọ́ lásán ló wà nínú condition yẹn kọ́ so tí má fẹ́ kó mọ gbé nǹkan wá ìgbà yẹn màá má ṣe kí ni o màá má lo s òun náà ni pé ọ̀nà mìíràn tá a lè mọ lò so ti bá láti fi mọ sọ fún aru tó bá jẹ́ pé tó jẹ́ condition ohun tí ò bá true yàní pé tí condition yẹn bá jẹ́ false yín tí mo tún pa ọ́ láṣẹ kò ṣe lélẹ́yìí ẹwà àpèjúwe nìsín tí bá ní if one pé eh, lẹ́yìn if alámàlófin àbí if one plus one is greater than five so tí yé bá mo á sọ fún pé kó o ẹ eh, kọ́mọ print the equality Abi pé the equal the inequality is correct ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé one one plus one ṣé two so ju five lọ kò jù lọ ẹ mo ń if one plus one two àbí ṣé two ju no eh, ẹ gbé kò sí kí ni o kò ní gbé nǹkan kan wá ṣùgbọ́n tí n fẹ́ kó gbé nǹkan wá màá sọ pé ẹ else so ti yé x náà ni pé màá sọ ìwé tí ò bá ti jẹ́ pé condition bá ṣiṣẹ́ kó máa gbé nǹkan mi jáde else the inequality is not true so ti yé so òun náà so ẹ ti rí ẹ gbogbo wa báyìí so bẹ́ẹ̀ tó bá yí pé n bá lọ pé is less than five ní ìsìn ẹgbẹ̀tàlá ọkọ ni ó gbé wa mo bá ti mọ yàtọ̀ tó wà láàrin if at if as ní ìsìn so ti yé so if at if as náà ni pé if ni pé n tó bá wà nù condition tó bá to tó bá true tó bá je òótọ́ ni n pa láṣẹ yẹn kó se. é tó bá jẹ́ pé irọ́ lásán ni kọ́mọ́ ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé irọ́ lásán náà ni ẹ ọ̀pá ní kọ́mọ́ ṣe ṣùgbọ́n ẹ fẹ́ sọ pé kọ́mọ́ ṣe nǹkan mìíràn ẹ mọ̀ lo if else lẹ́yìn rẹ̀ àtúwá ni S if bákan náà tó lọ́pọ̀lọpọ̀ ọgbà mo lè ní condition lóríṣiríṣi ṣe é pé lẹ́yìn nìsín condition kan ọ̀nà ni mo fi ń ṣiṣẹ́ ṣe é pé condition kan péré ọ̀nà ni mo fi ń ṣiṣẹ́ wípé tó bá yẹ pé inequality yẹn tó bá less than five ẹ̀ pé condition kan náà ni kó mọ print pé the inequality is correct tí ó less than five kó mọ sọ pé the inequality is not true táìpé bá dá àwọn condition lọ́lọ́kan ọ̀jọ̀ kan kọ́ ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ kan tí ó lè jẹ́ oyé wa yékéyéké o ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan tó lè jẹ́ oyé wa yékéyéké ẹ rí i pé nísìnyí ká pé grade àwọn ọmọ ṣe pé grade àwọn tá a bá wà ní yunifásitì ẹ ṣe pa ní first class àbí ẹ pé first class ọmọ bẹ̀rẹ̀ láti bò ẹ ṣe four point five àbí so àwọn tó bá ń lo four four point five and above four point five dórí five so ti yé bá greater or equal to four point five so ti yé bá so a dẹ̀ ní second class upper níbo ni second class upper wà so ti ṣe yẹn so yóò mọ bẹ̀ láti rí kíni o greater or equal to 3.5 eh? but ó gbọ́dọ̀ mọ less than kí ni o 4.5 so ti a second class lower náà bákan náà second class lower ṣe pé second class lower yóò mọ jẹ́ kí ni o ẹran eh, military níbo lòun ti bẹ̀rẹ̀ náà ó dàbí ṣe 3 kọ so greater or equal to 3 abi less than 3.5 so kápẹ́ nísìn mo á fẹ́ gbé àwọn condition kan wá bóyá grade tẹ́nì kọ̀ọ̀kan gbà bóyá nísìn mo ní grade ẹgbẹ́ ẹnìkan gbà four point two gẹ́gẹ́ bí àpèjúwe so ti bá mo á fẹ́ sọ fún pé tí grade yẹn tó bá ju kìló tó bá ju kíni lọ tó bá ju tàbọ́dọ́gba pẹ̀lú four point five yàní pé tẹ́lẹ̀ yìí bá true kí lẹ́nìyẹn gbà yẹn kí ni grade tẹ́nìyẹn gbà yẹn kí n sọ pé kó first class first class tó ti yé báwọn bẹ́ẹ̀ tó báyìí pé mo fẹ́ sọ pé ṣe àgbẹ̀ omi ìpẹ́ tẹ́lẹ̀ yìí tó bá true so ti yé báwọn yóò mọ first class tí ò bá true nǹkan ṣe àgbẹ̀ s nìkan láàfin sí pé s ẹ mọ́ bínú so pé s not a first class ṣe ìpele yìí condition kan náà ni ọyà adẹ ní grade wa ó jẹ́ four point two ẹ rí i pé not first class ni ó jẹ́ bẹ́ẹ̀ tó bá yí pé n bá fẹ́ kó factor àwọn second class upper second class lower ẹ ṣe ìpè nísìnyí condition yẹn yóò ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa ti máa lo kíni o máa ti máa lo àwọn tí a ń pè ní s if yóò máa jẹ́ s if so lẹ́yìn tẹ́ bá ti ní s if náà màá máa ní condition mìíràn s if grade pé second class upper náà ni pé kí ni o ti grade yẹn tó bá greater tàbó equal sí five tàbí tí grade yẹn tó bá ṣe kí ni o tó bá less than four point five so ti torí range yẹn nìyẹn tẹ bá fẹ́ ṣe range yẹn nìyẹn ajá sí pé ìtumọ̀ eléyìí náà ni pé kí ni o grade yẹn ó ju three point five lọ ṣùgbọ́n ó kéré sí four point five so kí lèyìn mọ́ jẹ́ kí ni o second class upper so ti yé báwọn so ẹrìgì àti kó díẹ̀ díẹ̀ nìyẹn á padà ara àwọn àǹfààní rẹ̀ tá a bá dé ara débi tá a mọ analyse àwọn data wa so ti yé báwọn so báyà ní ìsìn mo tún fẹ́ fi condition mìíràn sí else if ìtún ní else if ẹja fi second class lower náà sí if grade is greater or equal to imbo second class lower ti bẹ̀rẹ̀ three àbí and grade less than kinu less than 3.5 hmm? less than 3.5 so tiba so then comma print second class lower so tiye eh, so ìtumọ̀ náà ni be a lè s if tó pọ̀ jam brata o mi tí n bá ní condition bíi márùn-ún condition alákọ̀ọ́kọ́ eh. if ni ó mọ̀ ṣiṣẹ́ fún àwọn yòókù yóò máa jẹ́ kí o as if as if as if ṣùgbọ́n tí o bá tẹ bá ti exhaust àwọn condition yín òun náà ni pé tí gbogbo àwọn condition yín tí o bá wá satisfy wọn á lè sọ pé else so ti bá S ní wàá kú lẹ́yìn rẹ̀ so ká gbé ní pass ẹ ti rí ọ̀hún ní tí mo ti kóòdì sí báyìí so ẹ rí i pé second class upper lílé torí pé lè jẹ́ four point two ajá sí pé tẹ́nìkan bá jẹ́ three point eight nǹkan ẹ̀wọ̀n èyí náà ti kóòdì láti fi sọ. So, ìtẹnìkan ẹni tí ó jẹ gírídì ẹnìkan nìyẹn sẹ́yìn pé tó wá jẹ́ three point eight nsìn tẹnìkan tábúrò yín kan bá dé tó ní à ah, bọ̀dá mi three point eight òun náà ní gírèdì mi so tiẹ̀ so kí ni class kí ni class of degree rẹ báwọn second class upper ṣùgbọ́n tẹnìkan bá dé ó ní à ah, bọ̀dá mi two point three mà ni mo ní so tiẹ̀ báwọn ẹ ẹ yà ẹ pass bet ẹ rí i pé kí ni ẹ ṣé pass ni two point three. Say pass àbí eh, third class mi mi rántí ó mi gbé bíbá so ẹ̀yin náà ẹ lè ṣàtúnṣe rẹ̀ kẹ́ lo àwọn gírèdì yẹn dáadáa so láti fi ṣe kí ni o láti fi ṣe classification rẹ̀ mo bí a mọ yàtọ̀ tó wà if if s àti s if if òun náà ni pé kí o condition kan náà ni tí condition yẹn tó bá tọ́ òun náà ni pé yín tó jẹ́ àwọn tẹ pa láṣẹ yẹn kó ṣe tí ò bá ti tọ́ tí ò bá ti true tó bá ti jẹ́ pé rọ́ lásán kọ́ mọ́ ṣe é ṣùgbọ́n tẹ bá fẹ́ kí ó tún mọ ṣe nǹkan kan nígbà tí condition tẹ bá fún yẹn tí ò bá tọ́ tó bá jẹ́ pé condition yẹn jẹ́rọ lásán a máa ní if else bẹ̀tà bá ní condition lóríṣiríṣi gẹ́gẹ́ bí grade tí mo sọ fún wa yìí first class second class third class gbogbo ẹ̀ báyìí báyìí báyìí a máa lo kíni o a máa lo else if a máa lo else if jẹ́ tẹ́lẹ̀ bá wa torí àkókò so nínú àwọn ìṣẹ́jú màá fi máa ṣàlàyé loop bákan náà so ti bá so a máa ní while loop a dẹ̀ ní loop méjèèjì yẹn so ti bá a máa fi ṣe kí ni o a máa fi ṣe ìtàlẹ̀ ìtàlẹ̀ sọgbọ́n dàbí gẹ́gẹ́ bí iteration sẹ́rí while loop ó fẹ́ dọ́gba pọ̀ mọ́ if statement mo bá ti mọ yàtọ̀ tó wà láàrin if if s àti s if ẹ dákun tí ò bá yé wa ẹ jẹ́ ká tún wò sẹ́rí while loop náà ni pé kí ni o ìtumọ̀ ẹ̀ náà ni pé kí statement kan tàbí nǹkan kan kọ́ mọ ká máa execute ẹ̀ kọ́ mọ execute ẹ̀ níwọ̀n gbà tí condition ẹ̀ bá ṣe kí ni o níwọ̀n gbà tí condition ẹ̀ bá true so ti yé báwọn níwọ̀n gbà tí condition ẹ̀ bá true ẹ máa àpèjú oníṣẹ́hùn kápẹ́ bá ní grade tí grade wa jẹ́ one so ti ẹja lọ àpèjú ẹ̀ máa yẹn pé tí grade bá jẹ́ one tí bá fẹ́ lo while loop so ti ìtẹ́sẹ̀ náà ni pé while lòun instead ẹ lo if tẹ́lẹ̀ yóò mọ̀ jẹ́ while grade is kápẹ́ bá ní less or equal to five níwọ̀n gbà tí grade yẹn tó bá sì ń ṣe kí ni o tó bá sì ń less or equal to five so ti níwọ̀n gbà tí grade yẹn tó bá sì ń less or equal to five máa fún ní nǹkan kan pé kó ṣe so ti bá nísìmọ́ wà ní eh, grade. So ti yé kápẹ́ bá grade is equal to grade plus one tàbí kí n sọ pé grade plus two because ẹ gbọ́dọ̀ fi nǹkan kan sí bí ẹ̀kọ́ yóò mọ̀ ṣe èso ni ẹ mọ̀ wò ẹ rí pé ṣe kí ni o ó ń ṣe lọ ni bẹ̀rẹ̀ kápẹ́ bá ṣe pé grade yẹn nínú pé ìwọ̀n tí níwọ̀n tí grade bá ń ṣe kí ni o tó bá sì ń less than five So ti yé so mo á fún ní grade titun kó mọ jẹ́ grade plus one ṣe pé grade ibi tó ti bẹ̀rẹ̀ wà ní ẹ ẹ rí i pé wọ́n á ṣe kí ni o one wọ́n ò wọ́n kéré sí five ṣe pé ó true àbí so omi pé mo ń sọ fún pé kó gbé sí bíbà so ti yé bá grade plus one yóò mọ̀ jẹ́ one plus one bíbà yìí jẹ́ two yóò tún bẹ̀rẹ̀ padà pé two so ti yé ẹ yóò tún ṣe bíbà yìí títí títí ẹ rí i pé tí ó ṣe parí náà náà ní five so ti yé bẹ̀tìgbà tí yóò dúró òun náà ni tí condition yẹn ò bá ṣe ṣe kí ni o tí condition yẹn ò bá ṣe ṣe mọ́ ẹ gbó dúró nígbà tó bá ipa bá ṣe kí ni o tá a bá ní six ìtumọ̀ while loops ní ẹgbẹ́ ẹ mọ̀ lu while loop fún pé kọ́mọ execute code kan so tí ẹ bá wọn níwọ̀n gbà tí condition kan bá ṣe kí ni o níwọ̀n gbà tí condition kan bá ṣe kí ni o tó bá tọ́ níwọ̀n gbà tí condition kan bá tọ́ so tí ẹ jẹ́ tá a bá gbọ́ yẹn náà yé so tí àwa ní loop bákan náà ẹ rí loop yìí o a lè lò láti fi iterate sequence iterate sequence bẹ́ẹ̀ nísìnyí mo ní nọ́mbà lóríṣiríṣi tàbí mo ní nọ́mbà láti mo ní vector kan tí vector yẹn wá bẹ́ẹ̀ látòrí kíni o látòrí one day five ẹ ti yé báwọn so kápẹ́ bá ní vector kan tó bẹ́ẹ̀ látòrí one day five kápẹ́ mo ní one ratio five ṣe pé one ratio five yìí one to five ni ó jẹ bẹ́ẹ̀ mo fẹ́ kó mọ print àwọn in tó jẹ́ element inú vector yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan so ti yé báyìí tí ìwà ṣe fẹ́ mọ ṣe lọ́yọ̀ kọ̀ọ̀kan nínú àwọn tí mo lè lò òun náà ni pé mo lè lo for loop so ti yé so mo lè lo for loop while loop ni aláwọ̀kọ́ yẹn pé kí ọmọ execute nǹkan kan níwọ̀n gbà tí condition ba bá ṣe kí ni tó bá true níwọ̀n gbà tí ò bá true kọ́ mọ́ ṣe mọ́ so náà àǹfààní fọ́ọ̀lùpù náà ni pé a lè lo láti ṣe kí ni o láti fi mọ perform àwọn operation kan repeatedly ẹ̀wọ̀ eléyìí sùn so for loop function tòun náà ni pé for so tètè bá ní for i in gẹ́gẹ́ bí àpèjúwe láàrin one sí five by one to five so tiye so tí máa ní kọ́ mọ print print i ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá fẹ́ ṣe náà ni pé màá máa gbé print one print two print three print four bẹ́ẹ̀ tí n bá fẹ́ dára mi láàmú lè ṣe kí ni mo lè kó papọ̀ so ti yé báyìí so ń bọ̀ so for i in one to five so ti ẹ rí bó ṣe kí ni o ó print wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan so ti i gbé bá from one i into from uh, i i yẹn pé ó mú àwọn index yẹn lọ́kọ̀ọ̀kan from one to hundred kó print i ẹ gbó print gbogbo wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan ni so ti ẹ gbó ṣe lórí hundred tí n bá ṣe fẹ́ mọ ṣe kí ni o tí n bá fẹ́ mọ mú wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan so tí n bá fẹ́ mọ mú wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan nínú àwọn àǹfààní rẹ̀ òun náà ni pé ọmọ ń ṣiṣẹ́ fún iteration bákan náà ẹ wá pèjúwe nísìn tí n bá ní vector kan ẹja gbogbo ń ta ṣe lẹ́ẹ̀kan vector yẹn jẹ́ ń pè ní one to five ṣe n pé mo lè sọ báyìí tàbí kí n lo concatenation fún un one to five so ti yé báwọn so kápẹ́ bá ní sọ́ọ̀mù yẹn náà kápẹ́ sọ́ọ̀mù jẹ́ zero tí bá ní variable kan tó jẹ́ zero so ti yé tí bá fẹ́ mọ mú pé for i in factor ẹni pé lọ́yọ̀ kọ̀ọ̀kan fáwọn element bíbá ẹ lọ́yọ̀ kọ̀ọ̀kan ṣe pé element bíbá ẹ lọ́yọ̀ kọ̀ọ̀kan náà pé yọ̀ ọkọ bẹ̀ látòrí one lẹ́yìn one ṣe pé two ni lẹ́yìn two three ni so gbọ́n iteration yẹn tí n bá fẹ́ kó kó wọn papọ̀ máa sọ pé kí ni o for i infector sotie tí máa sọ pé print i sotie sẹ́yìn pé print i sì náà ni pé yóò máa ṣe kí ni o yóò print àwọn kí ni ẹ lọ kọ pé one two three four five náà ni ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ká pé bá wáyé sọ pé mo fẹ́ gbé sum náà jáde sum yẹn kó máa jẹ́ sum plus i sẹ́yìn pé sum tẹ́lẹ̀ initially zero ló ti bẹ̀rẹ̀ ajá sí pé tó bá jẹ́ print ẹ mọ̀ wò ẹ wà gbèjúwe nìsín ẹ ń pe sum to wa nígbà tí ilé ibẹ̀ látòrí zero sẹ̀gbé ọmọ jẹ́ zero plus one one nìyẹn but ẹ mọ̀ wò kápẹ́ bá pélé ní five gẹ́gẹ́ bí àpèjúwe tí sum bá jẹ́ five. ọ̀nà ẹ̀ má bínú mi ì gbé sum yẹn jáde lọ́fà ó ti yẹ. So for I in vector, so for I in vector, so for I in vector, ẹ jẹ́ n lo nǹkan mìíràn fún báyìí tó ló mọ fẹ́ kó mọ ṣe lọ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀wẹ̀ lẹ́yìn sìn sum ìyẹn tó bá jẹ́ zero àbí. So for I infector, print again, again okay, print sum. Gẹ́gẹ́ bí àpèjúwe. So ti ẹ gbọ́ print àwọn sum yẹn náà. Ẹ gbọ́ print méjèèjì yẹn. I go print I. I will listen. Can Ká some budget five. So ti yé wa báyìí. Ṣé pé tí sum bá five? I yẹn ṣe ń pé wọn àní ó ti bẹ̀rẹ̀ àbí so máa ní kí sọ́ọ̀mù yẹn sì kọ́ ọmọ jẹ́ five plus one ìyẹn ó jẹ́ six ló fi gbé jáde nísìn ṣe ń pé ẹlẹ́ẹ̀kejì gbígbà pé iteration ni first index láti mú yìí tó ń ṣe one lẹ́yìn first index in tí ọmọ ọkùn nínú factor ìhun náà ni two yóò fi mú two ṣe ń pé ọmọ jẹ́ two plus five tí ń jẹ́ seven so àǹfààní kí ni o àǹfààní ẹ ẹ for loop ni ẹ àǹfààní for loop ni kódà ẹ lè loop over index gan gẹ́gẹ́ bí àpèjúwe ní ìṣẹ́wó factor tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ṣe pé a factor wa bẹ̀rẹ̀ láti one dé five so kódà mo lè sọ pé for i in so ti bá one up to length because tẹ bá ní tó pọ̀ instead tẹ bá ní tó pọ̀ abẹ́ ẹ bá tiẹ̀ mọ iye tó wà lórí tó wà nínú eh, variable kan tó ti bá ẹ kàn lent lent yẹn ni yóò mọ sọ iye tó wà ń bẹ fún yín pé ẹ fẹ́ kọ́ láti ẹ mẹ́ta láàkọ́ débi tó dé tó ti bá so máa rò pé print tó ti so print vector i ẹ dákun tá a bá débi tá a ti apply àwọn kíní yà máa mọ àwọn àpèjúwe rẹ so ti yé bá so a máa mọ àwọn àpèjúwe rẹ òbí agbọ́ àlàyé ẹ̀yẹ kéèké tàbí àpèjúwe mi náà lélẹ̀ kápẹ́ bá ní fruit so ṣùgbọ́n fruit yẹn ó jẹ́ factor tó kó báyà bí àwọn fruit sínú apple banana mango so ti yé báyìí so ẹgbẹ́ tí bá fẹ́ lo for náà ni pé fún for fruit ẹ lè lo anything ẹ rí i pé i ni mo ń lò tẹ́lẹ̀ mo lè lo i bíbá yẹn náà mo dẹ̀ lè lo fruit fruit yẹn náà ni pé mo fẹ́ access àwọn index yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan for i in fruit so tí mo bá fẹ́ sọ pé kọ́ mo print so ti ẹ mọ̀ pé iṣẹ́ paste gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe nígbà yẹn ni pé tẹ bá fẹ́ combine string àti bí variable papọ̀ so ti òun lẹ́mọ̀ lo paste ti pé i love so ti fruit ṣẹ̀gbẹ́ ìtumọ̀ náà ni pé yóò mọ máa fúrùtù yẹn lọ́kọ̀ọ̀kan yóò kọ́ mú talákọ̀ọ́kọ́ yìí tó ti bá wọn yóò gbé wa yóò mú tẹ́lẹ̀ kejì bákan náà ẹ̀wọ̀n o ṣẹ́tìrì so i love apple i love banana i love mango ṣẹ́tìmọ̀ ayọ̀tọ̀ so ó wúlò fún hydration. ta fẹ́ kó nǹkan lákòótán ta sì fẹ́ mọ ṣe kí ni ta fẹ́ mọ ṣe lọ́kọ̀ọ̀kan torí pé àkókò ti lọ púpọ̀ lágbọ́ ọlọ́run bá máa dúró ní bíbá ilọ́sẹ̀ tòní aṣàlàyé list lọ́sẹ̀ tó ní o a ní list jẹ́ bí superset àwọn tá a fi máa ń káwọn data wá sí gẹ́gẹ́ bí factor factor matrices kódà data frame bákan náà mo bá gbálà yìí yékéyéké báyẹn so a dẹ̀ ti mọ àwọn àǹfààní eléyìí tó wà nínú list yẹn náà a ṣe conditional statement náà conditional statement tá a ṣe òun náà ní pé a ṣàlàyé if s àti if s, a ní if òun náà ni pé kọ́mọ execute nǹkan kan níwọ̀n gbà tó bá jẹ́ pé condition yẹn tó bá true tí condition yẹn ò ti true kọ́mọ ṣe nǹkan kan wáyé pé tí condition yẹn ò true afẹ́ kó ṣe nǹkan kan lo s. so ti yé ṣùgbọ́n tá wá ní condition ọlọ́kan ọ̀jọ̀ kan gẹ́gẹ́ bí àpèjúwe àwọn first class second class tí mo lò ń gbà yẹn mo lá lo else if so omi pé tí n bá níbi condition márùn-ún tí mo fẹ́ kọ́ execute so condition mi aláwọ̀ kọ́ ẹ̀ mọ̀ gbé sínú if s if ni ọmọ wà yóò kó àwọn mẹ́rin yòókù sínú ká tó sọ pé s mo bí agbálá yeye ké báyẹn asàlàyé lúùpù náà àwọn àǹfààní rẹ asàlàyé wáyé lóòpù òun náà ni pé kọ́ mọ execute nǹkan kan níwọ̀n gbà tí nǹkan yẹn bá sì tọ́ tí nǹkan yẹn bá sì true yóò mọ dúró níwọ̀n gbà tí ò bá true mọ́ adẹ̀sàlàyé ẹ for loop bákan bákan bákan náà a ní yóò mọ wúlò fún iteration wa lágbọ́ ọlọ́run bá a máa dúró mí báyìí so lọ́sẹ̀ tó ń bọ̀ a mọ̀ bẹ̀rẹ̀ ariwa ní pẹrẹwu a máa lo àwọn packages so ní pàápàá jùlọ tidyverse so nínú àwọn tidyverse àwọn tí a lè mọ láti fi mọ analyze data wa níbẹ̀ náà là ń pè ní dplyr so a máa lo tí a ń pè ní pipe operator láti fi ṣiṣẹ́ pipe operator eh, òun náà ní kíni bá bí percentages àti kíni yẹn a dẹ̀ mọ lo àwọn data bóyá bí àwọn data abáruwa tàbí data tiwa gangan náà tá a gbà so táwa ti wọnú agbami yẹn báyìí náà so mo nígbàgbọ́ pé àwa náà lè mọ gbìyànjú láti mọ analyse àwọn data wa fúnra lára wa so mo dúpẹ́ pọ̀ ní wàá wa tí a darapọ̀ mọ́ wa ní òní tó yẹ pé àyè lè mọ́ gbà mí láti dárúkọ gbogbo wa so tábà rẹ̀ tó ní ìbéèrè kan abómìíràn bẹ́ẹ̀ a lè gbé sí abala ìrísí ìbéèrè. so Eh, tàbí a lè gbé sí orí ìkànnì whatsapp so ìbéèrè tàbá ní lágbọ́ ọlọ́run bá títí ọ̀la máa fún wa ní eh, láàbù yẹn eh, tí ó fi tí ó fi táfi ṣègbáradì bóyá a gbọ́ àwọn ilé ìta ti ṣe àbí àgbọ́yé títí máa fi mọ̀ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ó dàárọ̀.